أشهد أن لا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله الإسلام أمر بحسن الخلق وحسن المعاملة ونهى عن الأخلاق الذميمة قال النبي صلى الله عليه وسلم وخالق الناس بخلق حسن ومن الأخلاق الذميمة التي نهى الإسلام عنها الأثرة أو الأنانية وهي انفراد الإنسان بشيء مشترك بينه وبين غيره أو تحصيل مصلحته حتى ولو تضرر به بها الآخرون قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه وهذا القدر من الحب واجب على كل مسلم ومسلمة وأما الإيثار فهو مستحب وليس بواجب وهذا الذي اتصف به أهل المدينة رضوان الله عليهم قال سبحانه وتعالى في وصفهم والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خطاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون والأنانية لها أسباب متعددة منها النشأة على الأسرة أو الأنانية عدم التفكير في العواقب ومن ذلك النظر إلى ما عند الآخرين وتأثر بما هو سائد في المجتمع وحب الدنيا والمال حبا زائدا قال سبحانه وتعالى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال سبحانه وتعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى والأنانية لها آثار كبيرة ومفاسد متعددة منها ما ترجع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 قال الله تعالى ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين أدوك شم ونعبا ونعبا قصصو ونعبا يتسيب أتجمي وسيب تبدي أجوني ميكي كون على فيرا kí ما كومتا ó mọ́ta ìjókòó àdánwò tí máa bá àyàn ti ẹ̀sìn Islam sílẹ̀ kí wọ́n lọ́wọ́ kí wọ́n sàmì ẹni kọ̀ọ̀kan wá níbẹ̀ àtọ̀rọ̀ ìgbẹ́jọ fún anábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí ọlọ́wọ́ bá tí ó gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti àánú gbogbo àgbáńlá ayé pátá ìkẹ́ àti ìgbẹ́ náà kí ó máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ tí wọ́n bá àti gbogbo àwọn tí a bá tó tẹ̀lé ojú ọ̀nà àwọn títí di ọjọ́ ìgbìyànjú àti kíyàmà. ẹ̀sìn Islam ntọ́pasẹ̀ ìbálò dáadáa ni ìwà èyí tó dáa ìwà ọmọlúwàbí ó sì kọ̀ fún ni nípa gbogbo ìwà èyí tó ṣe pé èèyàn ó ṣe wọ́n sọ pé tí mùsùlùmí sì lélẹ̀ yìí ìwà èyí tó ṣe pé ẹ̀mí kọ̀ tí àwọn èèyàn máa gbogbo ẹ̀ lọ sọ fún mùsùlùmí pé kó jìnà sí láti lè fi rí ojú rí ọlọ́run ra ní ayé àti lọ́jọ́ ọ̀gbẹ́ni àlùkìyàmù ìyẹn ní anabi sallallahu alayhi wa sallam lọ́bi sọ pé gbogbo ìgbà tó bá bá àwọn èèyàn lò rí i pé ìbálò rẹ ojú pàna tó dáa ìwà tó dáa ìwà ọmọlúwàbí òun náà ni kó fi máa bá àwọn èèyàn lò má sọ yìí pé adìẹ dà lóògùn. lóògùn náà máa fọ ní ẹ̀yìn ní bí kò tó gbé dáadáa òní kí wọ́n nílò ní láti máa ṣe ti gbogbo èèyàn pátá kódà kọ́mọ̀jẹ́ mùsùlùmí kódà ti máa ìdí èèyàn tó jẹ ẹranko dáadáa torí pé eléyìí náà ní jẹ́ kéèyàn ó ní àtúbọ̀tá dáadáa náà ní jẹ́ kéèyàn ó rí bíbí sí nínú òní máa jẹ́ kéèyàn ó lè rí ẹ̀san olórí gbà tó bá di ọjọ́ lára wa Islam tí ó kọ̀ fún wa tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sí díẹ̀ òun náà ní sáǹpé ní al àbí al ìmásáré ẹnìkan ìmásáré ẹnìkan kó sọ pé nǹkan tí méjì kí èyàn ó kọjá sí pé bí ẹnìkan ní òjẹ́ àbí tòun àti fámílì rẹ̀ nìkan àbí lọ́dọ̀ míì kò sí wípé kéèyàn ó máa wá àǹfààní tara ẹnìkan kódà ìbá ẹlòmíì náà kò sí pé ẹnìkan iná ẹni àmàrí ìbá àpò ni kó ti ṣe kọ́sàtì rí nǹkan tí yóò lè fẹ̀ ní ẹ̀ ṣùgbọ́n kó àṣẹ ẹni tí ó jẹ́ akẹgbẹ́ mi nínú ẹ̀jẹ̀ ọmọnìyàn ṣé ìnira wà fún ni àbí nípa dúkìá rẹ̀ àbí nípa ọmọlúwàbí rẹ̀ ẹlòmíì ọ̀làkàkùn ẹ̀ ìwà ìmọ̀sára ẹni nìkan yìí a máa ṣẹlẹ̀ nínú fámìlì kan tó ṣe pé ilẹ̀ tó jẹ́lẹ̀ fámìlì àbí dúkìá tó jẹ́ ti fámìlì kẹ́nìkan rà gàbó kọjá sí pé kó gbìyànjú kó lè jẹ́ tiẹ̀ ẹlòmíì gbogbo lẹ fámìlì rẹ̀ ló ti sàdá tí ò sì fẹ́ nìkan tó gbọ́dọ̀ sọ̀rọ̀ a máa ṣẹlẹ̀ ládùúgbò tó ṣe pé ẹ̀ńtọ́jẹ́ baálẹ̀ ni àbí ṣáàmà ni nǹkan tí gbogbo àdúgbò lẹ́tọ̀ọ́ sí àwọn kan ó sì wọ́n sì kún láàrin ara wọn. a máa lódi lódìdí orílẹ̀-èdè àbí náà lò ẹ̀wọ̀n balẹ̀sì tí wọ́n lọ. oníranran àtìrí òun náà ló tú àwọn tí yẹn ń lérò pé bóyá wọ́n ní kí wọ́n rí jẹ nínú àwùjọ nǹkan bíi ráìsì kóńgò kan ráìsì kóńgò méjì lọ́dún fáwọn èèyàn ni wọ́n kó sínú sọ̀wọ́n táwọn èèyàn wá lọ wàhálà láti lè jà so ìmá sáré nìkan òun náà lélẹ́yìí ìmá sáré nìkan ọmọ ń tẹ̀lẹ̀ láàrin àwọn tí ń tajà láàrin àwọn tí ń ṣiṣẹ́ ìmá sáré nìkan ní kó ṣe pé kí wọ́n gbéṣẹ́ fún ọ kó o sì gba owó èso ṣe pé yóò jẹ́ kó o rí iṣẹ́ ṣe tí òfin ní kó sùtà bẹ́ẹ̀ tí ó gbéṣẹ́ fún ọ ṣùgbọ́n kó ṣe pé nǹkan abúlé ó lò bẹ́ẹ̀. nǹkan wípé kíni ọ̀sán ti pé kí n ti gbowó báyìí ti pé lẹ́yìn oṣù kan lẹ́yìn oṣù méjì kí nǹkan yẹn ó bàjẹ́ ìmọ̀tàrẹ́ nìkan òní máa ń ṣokùnfà kó ṣe pé oúnjẹ téèyàn ti mà kó ti ẹ̀sáyà oògùn téèyàn ti mà kó ti pé à ṣé wàá ṣọ́ọ̀tì ni tààtà náà ni kódà àwọn èèyàn ìbá lò ó kí wọ́n kú ìmọ̀tàrẹ́ nìkan òun náà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé ó lè sí ìdí olùgbàgbọ́ òdodo tó fi já sí pé nítorí ọ̀fẹ́ fún rẹ ọ̀fẹ́ fún ẹ̀dọ̀ ọmọnìyàn míì nítorí ọ̀fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ ò ní fẹ́ kó ṣẹlẹ̀ sẹ́lòmínà ọ̀fẹ́ kí wọ́n jẹ nǹkan tó ṣe pé yóò kó ìnira bọ̀ ọ gbọ́dọ̀ fẹ́ fẹ́lòmínà ọ̀fẹ́ kí dáadáa ṣẹlẹ̀ sí ọ bẹ́ẹ̀ náà ló ti gbọ́dọ̀ máa lérò dáadáa fẹ́lò míì pẹ̀pẹ́ tí dáadáa bá fẹlẹ̀ sí kò ní ní lapa nínú ẹ̀mí ẹ̀ o ní sáré báwo ni dáadáa yẹn bó ni ó ti bọ́ lọ́wọ́ rẹ̀ torí pé wọn náà fẹ́ fún ẹ̀mí ẹ̀ so tẹ́lẹ̀ hàn lọ àbí píríncípù wo ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fi kalẹ̀ yẹn tọ́lá fẹ́ mà séyìn rẹ̀ ni ọ́ fẹ́ tí wọn náà fẹ́ fún ara rẹ̀ ń tọ́ fẹ́ fẹ́ lómi ń tọ́ fẹ́ kọ́ tẹ̀lé sí ọmọ sọ́ọ̀bù ẹ̀kọ́ yẹn ọ̀sẹ̀lẹ̀ sẹ́lómi tí ìbá fẹ́ ronú báyìí ìhùn ní wùwà ìdásẹ́lẹ̀ kankan eléyìí sì ni ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni kò sí pé kọ́ máa gbèrò dáadáa sọ́mọlàkejì rẹ̀ kọ́ máa fi àbúrú kàn án ṣùgbọ́n kò sí pé kọ́ bí ọmọlàkejì lérí ààrẹ eléyìí mọ̀tàhábò ni ìta afẹ́tọ́ gbaládálé lórí ni ṣùgbọ́n kì í sọ̀ràn yẹn. ihe ni ipò táwọn sọ̀hábà ridwanullahi alayhim wà àwọn tí wọ́n gbé nínú ìlú Madina sí àwọn ará Makka wá ìyẹn ló fàdó yá sí pé tẹ́ bá ń ka sàbí wa Muhammad sallallahu alaihi wa sallam èèyàn mọ̀ wípé làwọn eléyìí àbí wọ́n parọ́ ni àbí exaggeration ni gbogbo àwọn sọ ń pa wọn ni èyí tí ó قد واضحك حديث النبي محمد صلى الله عليه وسلم عواتا وليه على نبي ريكومنديشن انتو ريكومندي وابي اموفي داتي موفي سيكينيكا اما الصحابة رضوان الله عليهم انا اه الله سبحانه وتعالى لتي ريكومندي وان بكنا النبي محمد صلى الله عليه وسلم كنت تسيك دايا لتنسوني محمد ìyẹn lọ́fàá tó ṣe pé tẹ̀yìn bá jẹ yóò tó kàkàkùkà lórí net tó ti kó virus tó ń lérò pé bóyá òun sọ̀rọ̀ ó wá ń lu bóyá ni o abubakar ni o muawiya ni o ali ni o radiyallahu anhum irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àlìjẹ́nà rẹ̀ ní fi ṣeré ní fi ìwọ ló sí ìmọ̀lẹ́ sí ọ̀rọ̀ di ọjà sí. ọlọ́run bá sọ pé àwọn ará mẹ̀sínà wọn a máa gbọ́lá fún ara wọn máa fún wọn n'isi nísìnyí o ti di àárọ̀ títí yìí ara máa ló ń ṣe bí ọgẹ́ bẹ́ẹ̀ni kẹsì wá dé náà a ah, òun ò jẹun ọwọ́ á gbé fún un. eléyàn ìsáàrù èyí nínú lẹ́fù àlèkà ìtàwọn ará Madina ti ní pé oúnjẹ tó gbé fún òtún lówó míì lọ láti lè fi ẹran máa kọ pinni mọ́nú láàrin bíi thirty minutes àbí twenty minutes tí wọ́n fi pèsè oúnjẹ ní ojú lé mi lé ìsáàrù ni torí pé bí ń pọ́ ọwọ́ rẹ̀ pé àìbí ń pẹ́ ni yìí náà wọ́n á gbóúnjẹ rẹ̀ fún un ṣùgbọ́n ìtàwọn tàbí ń ṣe ni wípé oúnjẹ tó fẹ́ jẹ tí ò sí ní ìmọ̀ kò sí míì lálẹ́ kò sí míì láàárọ̀ ọjọ́ kejì kò ní àgbẹ̀kẹ̀lé kankan ẹnìkan sì ní pé ebi ń pa mí yọ wà gbélé lọ nítawọn àtàbí ànábì wa Muhammad sọlọ́ọ̀rọ̀ àyẹ̀sọ́nà tá ló lè pé nínú wa sọ̀yẹ́ lọ́kọ̀ọ́ tó fi jẹ́ sí pé ẹni tí bá ń sọ̀sọ̀kúsọ̀ nípa àwọn sọ̀hábà rẹ̀ wọ́n lọ́ọ́ orí ibú lè dùn sí ìṣeré yìí àwọn ẹni tọ́nà wọn bá ròyìn wọn tí ń gbé ìfẹ́ wọn sínú mùsùlùmí ìwọ ń àtàkì wọn ọ̀fẹ́ máa kó ìtẹ́sí wọn sí inú ẹ̀mí àwọn èèyàn sẹ́yìn pé irúfẹ́ níbẹ̀ ó ti fa orí ibú wá sínú ìsẹ̀mí ayé gbéyàn ọ̀sẹ̀ sí títì so inú ayé àlùkò àlélẹ́ yìí wà nínú suratul Hashd bọ́ọ̀bá lágbára yún tọ́ọ̀ lágbára láti já sí pé nǹkan tó ní kó fi fẹ́lù kódà kó sí pé ó ní mi mà àbó ní mi ó ní mi mà ó ní tàwọn ọ gbọ́dọ̀ tó wá sí aburú káyàn kò sí pé ìtọ́ ọmọ yìí pé ẹjọ́ sí síbi ń pa yín ni ẹlòmíì ò ní bọ́ sí kí ni o kò ní bọ́ nípìnlẹ̀ sọ eléyìí náà ń pè ní ìmọ̀tara ẹnìkan olókùnfà tí máa ń fà á olókùnfà tí máa ń fa àwọn nǹkan wọ̀nyí tí máa jẹ́ kó sẹ́ pé tààrà àtẹ̀yẹ̀ nìkan ní ọ̀sán màtà kò ní màtẹ̀lómì kò ní ronú tẹ̀lómì màtì ẹ̀ ìtí ó ṣe láǹfààní àbí tí ó ṣe àwọn ọmọ rẹ̀ àbí ìyàwó rẹ̀ láǹfààní ó nìkan ní ọmọ ronú gẹ́gbọ́ sí jáde pé ìlà bá yí lórílẹ̀-èdè tiwa lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá fi dépò kò ní rántí kílẹ̀ tó àwọn aráàlú má gbogbo rẹ̀ kọ́tà ti tiẹ̀ tẹ̀ àti fámìlì ẹ̀ yálà ipò òṣèlú ni o àbí kò bí ìga lẹ́nu sẹ́ àìmáyé ìyànà tó pé fámìlì rẹ̀ nìkan lọ́wọ́ níbi títí ṣiṣẹ́ kò jẹ́ kẹ́lòmí ò tún ráyè lára tí máa ń fà á yóò bá gbọ́ yí pé Ayi gbà mí yìí jẹ́ kéèyàn lérò pé nǹkan ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn abó táwọn èèyàn ń wò nígbà tó bá dé pé wọ́n mà tú ọ̀tá àti kéèké wọn ti dé wá ẹ lọ ọmọdé ọba jalè àti kéèké ni ó ti máa gbé kíni ni ó ti máa mọ sílé kan sílé méjì tí wọn ọba sàkéèsì sọ ti ọba yá yọ ọmọdé ọba parọ́ àti tó lé pé ẹ̀ ní lórí gbámú báyìí sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwa abú ní máa ń wà lọ́wọ́ ọmọnìyàn àti kékeré ìyẹn lọ́fọ̀ọ́ yẹn pé àlámà rí gbígbímà àti rírè kì í ti tẹ́ kékeré ìyẹn gbọ́dọ̀ jáde bí ẹni tí ó lákàkún tí ó máa ṣàkíyèsí nípa àwà èyí tó ṣe pé ó ṣe é ṣe kọ́ fẹ́ ṣuyọ̀ torí pé Yorùbá sọ pé àti kékeré láti máa fi tàn àròkò tó bá ti dàgbà tán báyìí sọ àpò nìkan yóò ti fi gbígbẹ ọmọ tó ti pé a mẹ́ta ìjọ fún nìkan onìkan sì fẹ́ dàjẹ́ so ẹ ti ma yí pé tí rọ ọmọ bẹ́ẹ̀ bá dàgbà yóò nífẹ̀ẹ́ rẹ̀ nìkan so ẹjọ́ fún wọn ní nǹkan ní súwìtì ó sì pé fáwọn àbúrò rẹ̀ onìkan sì fún àpò ti ń sọ̀kan so ìyẹn ti ń wọ́ràn so kí ọmọ dàgbà lérí irú wà bẹ́ẹ̀ ọmọ ń jẹ́ okùnfà fún n'igbati tí ọba padà yà torí pé ìwà ayé yóò ti máa láà ọba ni kọ̀ǹdẹ́mì láti kékeré fún un. bákan náà lára tí máa ń ṣokùnfà kò sí pé kéèyàn ó ní ìwà tààrẹ ẹni nìkan oníkóyè wọn máa ń ronú ìgbìyàn àlámàrí pé àwọn tó kójọ níjọkìnní àná àwọn dànù bóòlù ìgbẹ̀yìn wọn ti rí gbogbo àwọn tó níjọ́ kìíní àná wọn ò kó lọ sọ́jọ́ gbẹ̀lẹ̀ wọn ò kó lọ nígbà tí wọ́n wọn ò sí mọ́ wọn tó wọ́n á lẹ̀ yìí tó ti pé wọ́n padà lọ sí sí irú rẹ̀ bẹ̀rẹ̀ láti inú ní ti bẹ̀rẹ̀ kó tó wáá di ọjọ́ gbẹ̀lẹ̀ àti àwọn pé gbogbo á jẹ́ ìwọ rẹ̀ nílé ayé ni ó gbẹ̀lẹ̀ inú anábì wa a

ọ̀rọ̀ náà wáyé pé ọgbà mi létí ó sì ní mọ́lé wọ́n wá mú nínú sẹ́ẹ̀rẹ́ rẹ̀ fáwọn ẹni torí pé òǹkàlùkù ni ọgbẹ̀sán lọ́ba àdájọ́ ọ̀gbẹ̀dẹ̀ àkíyàmù nígbà tí ọ̀wá sísẹ́ẹ̀rẹ́ rẹ̀ kankan má tó fẹ́ pé wọ́n ti kó fáwọn èèyàn tán àìdá táwọn ti wá sí wọ́n wá lórí wọ́n wá sì sínú pé ọjà sí pé kò ní kankan tó lérò pé bọ́yọ̀ ní nǹkan lára tí tó máa fa oní ọ máa wo kí kéèyàn máa wo ti lọ nínú àwùjọ pé báyìí ti dáná gbogbo wa bá jọ máa bá yín sọ̀rọ̀ gbọ́rọ̀ ẹni tí sọ̀rọ̀ gan náà bọ́ bá kọ̀ sí sí bóná gbogbo àwọn tí ń bújọba àná nígbà náà lórí ìjọba sí kìíní sí so ètò ń kálukú ń gbé sẹ́mi yìí níyì pé báyìí ti ń lọ nù báyìí ti ń lọ tó ṣe yí pé ń kálukú ni ó tẹ̀sán díẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tó bá dojọ́ gbẹ̀ngàn kìámà kò sí ẹsẹ̀sì kan nípa wípé a ah, nàìjíríà ti mi gbé o corruption pọ̀ mbẹ̀ gan-an so ń kálukú lọ́ọ́ máa sáré nìkan sòye ọ̀yẹ́ pé ah, èmi ń bá wọn ṣe bí wọ́n ti ń ṣe kí ni o bí wọ́n ti ń ṣe eléyìí sáwùjá yìí níwájú ọlọ́run lọ́wọ́ subhanahu wa ta'ala bákan náà bàbá ń bá rí rẹ̀ oníkéyìn ó ti nífẹ̀ẹ́ lé ayé jù bó ti yẹ tí bá ti nífẹ̀ẹ́ lé ayé jù bó ti yẹ kódà yóò ní nǹkan bí aláìní ni irú ẹ̀ lè ta sọ kan ẹni tó ti àyùmáyé billions of money sínú báńkì ta ẹgbẹ́ ráìsì kóńgò kan méjì tẹ́tún ní ọ̀fọ̀ àmì ìkónú ó tún á rọ lé tẹ̀gbẹ́ lẹ́yìn bí ìgbà kórìrò pé rárá ni tí ìbá ti nífẹ̀ẹ́ ayé jù irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò ní fẹ́ kó orí kankan kọ́ jẹ́ tẹ̀lómi àfi tí ẹnìkan sọ ènìyàn ọmọ jẹ́ èyí ọlọ́mọ àwọn subhanahu wa ta'ala mi sọ yí pé gbogbo ẹni tó bá ti kọjá àlà tọwọ́ agbọ́lá fúnlé ayé ju bó ti yẹ lọ irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ ló ti pé iná jahannama nínú ibùdó sí wọn ṣùgbọ́n tó bá lè ronú ọjọ́ tí ó dùn wájú ọlọ́mọ àwọn subhanahu wa ta'ala tó lè kọ̀fẹ́ mi rẹ̀ torí pé ẹ̀mí máa ń pààyàn láti aburú tó wá lè kọ̀fẹ́ mi rẹ̀ pé á ah, ò ní saburú irúfẹ́ ni bẹ́ẹ̀ ìní ó jẹ́ ọmọ àlìjẹ́nà tó bá jẹ́ ọjọ́ gbẹ̀lẹ̀ òkèèyàn nínú ayọ̀mí nínú alukur'an ọlọ́run sọ pé bá tó fèrè wọn nílá ayé tó tó níyà ayé tó àlè má kà níjọ jimajima ni sọ ẹlòmíì lè máa wí pé kí lọ́ba yẹn pé sẹ́bì àti alẹ́ àti àkànní wọ́n sà máa kà sá bá níbi sallallahu alaihi ṣe máa kà náà anabi wa muhammad sallallahu alaihi wasallam níjọ́ jimá sóra ti máa ń kà nù sóra míì tí tó máa ń kà ó gùn gan tábàlà kà kódà ẹlòmíì bóyá ni ó wà níjọ́ mẹ́jọ pé a ah, wákàtí méjì wọn ti máa kírun ní jimá ti bẹ̀ so anabi wa muhammad sallallahu alaihi wasallam ó ti ní sóra ti máa ń kà níjọ́ jimá sunna náà ni bẹ́ẹ̀ wá kàǹkà míì ètò pé bóyá ọlẹ́sẹ̀ ṣùgbọ́n láti tẹ̀lé lánàá anabi wa muhammad sallallahu alaihi àlè mọ́ká ayà yìí níjọ tí máa kọ̀ọ̀kan ọlọ́run sọ pé bal tu'thiruna ṣùgbọ́n tó kó báyìí ní pé ẹ̀gbọ́n ayé ju mọ̀sẹ̀yẹ lọ. so àìmọye okùnfà ẹni ń pe ní máa mú èèyàn jẹ́ ẹni tó ṣe pé yọ́ọ̀bá nífẹ̀ẹ́ nìkan ṣùgbọ́n ti bẹ́ẹ̀ náà ló ní àwọn àlápá yálà lérí ẹni tí ń gẹ́gẹ́ lérí ẹni tí ń ṣe gàgà torí pé ẹni tó bá ní ẹ̀mí ẹ̀mí tó ṣe pé ìmọ̀ ń bá sọ̀rọ̀ ẹ̀mí tẹ̀gbọ́n ò ní balẹ̀ pé á ah, ètò ẹlẹ́sàn ni mo fi dòkè nítorí ẹ kí àìmọye yòó pín òun lè mí nìkan ẹni mo kó sọ́dọ̀ yìí tí mi fi ń sọ̀rọ̀ àmì di olówó ẹ̀mí rẹ̀ balẹ̀ nínú ìsẹ̀mí ayé yìí. ìyún sílé ayé tọ́ba tán adọ́jọ́ gbèdé alkiyama ìyá tí ń retí rẹ̀ gẹ́gẹ́ nǹkan tí a sọ nínú àdìsá ní yọ Muhammad sallallahu alaihi wasallam bákan náà lára aburú rẹ̀ àìmọye ẹ̀mí ló ti lọ sí látara kí ẹlòmíì kó lè jásí pé nǹkan àìmọye èèyàn kó lè jẹ́sẹ̀ amára ayákìlá ti ẹ̀lọ́pàá wọ́n jọ ṣe bísíǹsì ni o ó ti àwọn ìgbé ah, èrè yìí tọ́ba tún ní ká máa tọwọ́ bọ̀ eh, kò ní tó máa yára ya kìlà sí ẹnjẹ àjọṣe business ìtì ń bí náà ó náà nìkẹ́ni ìmátara ẹni nìkan àìmáyé yẹn ló ti kó lérí tó lóògùn tó ti ẹ̀sọ́yà àwọn ọlọ́kadà àwọn tó ń matara wọn nìkan náà ni so aburú tí ń kó bá ní àwùjọ tí ń kó bá èèyàn kọ̀ọ̀kan nínú àwùjọ kì í sí kékeré tí ìbá ti ma kódà irú àwùjọ bí ò nílọ síwájú torí pé bẹ́ẹ̀ kí wọ́n fi máa ronú bí àwùjọ wọn ṣe ní ìlọsíwájú tó ń kálukú ni ọ máa ṣe ẹni tó ń kálukú bá sì fi ń ṣe tẹ̀ àwùjọ òní máa develop ṣùgbọ́n àwọn èèyàn kọ̀ọ̀kan yọ́wẹ́rẹ́ ní wọ́n ní opportunity òní wọ́n máa gbégi ni òun làwọn máa mókè so aburú rè òkèrè olórí téèyàn wá fi lé gbára ẹ lẹ níbi kó ṣe wípé kọjá aláìmọ̀kan kọjá ẹni tó mọ́tàrí ẹ̀ nìkan òní pé nǹkan tọ́ba tẹ́tọ̀ọ́ ronú sí sí ẹ̀tọ́ sí ẹnìkan ni àbọ̀nà míì tún lẹ́tọ̀ọ́ ń bẹ̀ tọ́ba ti jẹ́ alẹ́tọ̀ọ́ ń bẹ̀ gbìyànjú láti fún wa ní tiwọn pẹ̀lú déédéé ẹ̀ẹ́kejì ní pé àǹfààní tí mo fẹ́ wá fúnra mi yìí tí ò ní pa ẹlòmíì lára tí ò ní mẹ́lòmíì ẹ̀mí ẹlòmíì lọ tí ò ní mú dúkìá ẹlòmíì lọ tí ò lè mú ọmọlúwàbí ẹlòmíì lọ ẹlòmíì torí pé kó lè nípò tí ọ lọ máa tẹnubọlẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀gá yóò fi máa ba ẹni tó ṣe pé bọ́ yóò wòye pé àwọn ah, lè òun náà lè tó lè nípò yóò ti ba tiẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn ọ̀gá tó fi jẹ́ pé ipò tiẹ̀ ní lè tọ́sùn òní ọmọ tó ẹlòmíì a máa bọ ọmọlúwàbí jẹ́ látara ìmọ̀tara ẹni nìkan gbogbo àwọn nǹkan wọ̀nyí ìlèyàn máa ronú ẹ̀ pápá ń bá rí ẹ̀ ní pé tọ́ba wá sí tó mú jẹ ní tẹ̀mí ayé yìí tó bá tọjọ́ gbẹ̀ndẹ̀ àti àmà kọ́ ìlọ́lọ́mù sọ pé aláyà zọ́lọ́ òlà ìfẹ́ ànàhùn mọ̀bọ̀rọ̀bọ̀rọ̀ pé àwọn èèyàn ò ronú àwọn èèyàn tí ń sì bàjẹ́ ìbàjẹ́ kan ní ọlọ́run bá ń sọ́bọ̀ ó náà ní àtàfíì so tọ́pìkì mi tún nìyẹn tí wọn ò ronú yín pé àwọn ọlọ́run ó gbé àwọn dìde tó bá ti ọjọ́ gbẹ̀ndẹ̀ àti àmà nígbà bá gbé wọn dìde tán wọn wà sí kíni o wọn wà sàlàyé ẹnu ara wọn tí wọn dùn ó níwájú ọ̀nà ọ̀bà wọn subhanahu wa ta'ala báyìí tó ń kálukọ́ máa sọ kíni tó gbélé ayé yìí sí torí pé ẹni tó bá nígbàgbọ́ pé ọjọ́ gbélé àkúyá máa ń bọ̀ tí èsì ìsáwàdà tó nígbàgbọ́ tòótọ́ yóò máa ronú ọjọ́ gbélé máa gbogbo tí ọba máa ṣe ṣùgbọ́n ẹni tó bá kódà ẹlòmíì ti gbẹ̀rẹ̀ mùsùlùmí ọ̀gbẹ̀ ẹ̀yí bíbẹ̀ ọ̀run lọ́mìn tí ọlọmọ là ọ̀run lọ́mìn ọlọmọ ó là kí á ló yá sí bá sọ kí tí ọlọ́run bá fi rán nàbí sáyé níbi láti lè wá sọ bí ọjọ́ kí á bò ni ìwọ́dọ́ pé gbogbo àwọn ànábì tọwọ́lé ayé wọn kò ní nìyẹn tí sọ pé ni àwọn ànábì kìí pẹ́ wá sàlàyé pé bọ́ọ̀lù ó ti ti àgbàdo bọ́ọ̀lù tó fi jáde pé àgbàdo ìṣeré mẹ́fà ni ọjà lè bẹ̀ bọ́ọ̀lù ó ti kọ́ ibè ìtàwọn ànábì ọlọ́wọ́ sàlàyé kọ́ ìṣe wá sàlàyé ni pé bọ́ọ̀lù ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àkíyàmà rẹ̀ ó dérí tó fi jáde pé ó ti tẹ́lẹ̀ ayé bè ó fi wá lọ rírì rè tó bá tẹ ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àkíyàmà tó bá dá pé pé ọ̀run ló mẹ́ni tí ó là ìtumọ̀ ẹni pé ó tọ́nà ọba nítòsí nípa pé ó gbé àwọn ànábì wá sílé ayé ó fún wa ní alukur'an ó fún àwọn tó síwájú láwọn tírà láti lè ṣàlàyé bí àlámàrí ó ṣeré oní òwúlò ní káyà bí ọ̀nà ọ̀nà subhanahu wa ta'ala gbogbo àwọn àwà ètò sí pé kìí jẹ́ kí èèyàn ó rí bí lọ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kéèyàn gbìyànjú láti filẹ̀ kéèyàn gbìyànjú ó náà ló lè jẹ́ nǹkan tó ṣe pé èèyàn ó fi rórí eré ayé àti ti ọjọ́ gbèdé àlùkìyàmà ṣùgbọ́n tí sọ pé bí gbogbo ayé ti ń sínú bẹ́ẹ̀ ló náà ti ti máa sí ìtumọ̀ ẹ̀ ní pé tọjọ́ ibi tí gbogbo ayé bá lọ náà ó náà ṣe náà bá wọn lọ náà bá wọn lọ tó àkọọ́lẹ̀ ti pé ọmọ aná ni ju ọmọ lọ ti wà nínú ẹni tó kéré tó gbọ́dọ̀ jẹ́ wá kìí ṣe pé ká máa wo àwọn èèyàn tó ṣe pé wọ́n ń ṣèbàjẹ́ báwọn yìí bá ń ṣèbàjẹ́ káwọn ṣe dáadáa dáadáa sí wa ó lè ràn sí wọn. كنا وبكيوت بأمينكم اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم إنا عبيدك بنو عبدك بنو أمتك ناسيتنا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحد من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاح حزاننا وذهاب همومنا اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يكفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوم إلى صلاتكم ورحمكم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله